Once again, Koiki Media will bring the world closer to your doorstep. Uh, today's 22nd of February 2024, uh, eh, live at the war in Oyo State. Koiki Media team on a motion, on a move to Shaki. Eh, níbi tí wọ́n ti máa gbé òkú, láti fẹ́ lọ gbé òkú ibẹ̀ ní gbogbo ah, team Koiki là ń àwọn kan wà nù kó náà ọ̀rẹ́dì àwa ti lọ sí Ṣakí lọ́wọ́lọ́wọ́ bá ṣe ń bá yín sọ̀rọ̀ yìí Ṣakí là ń lọ ẹjẹ́ àpàdé Ṣakí àwọn èèyàn náà ti wà Ṣakí ọ̀rẹ́dì àwa náà darapọ̀ mọ́ darapọ̀ mọ́ wọn láti ìlú Ṣakí. way to Shaki Quickie Media team. So we are good to go and we are ready to give it to you from um, front to back in chapi in uh, Igboho town a ti sọ fún yín bí gbogbo ẹ ṣe máa lọ gbogbo ẹ láti sọ anikasare repo nbì náà ni wọn sì rí pé kí mi dáa dúró wọn kúrò láti ẹlẹsẹ ẹ̀yin tẹ́ bá ń bọ̀ lọ́nà bí wọ́n ṣe sọ ní àná kò sí wàhálà kò sí dààmú kò sí problem kí ló wá ṣẹlẹ̀ tó wá ń dáhùn kò sí problem kò sí dààmú kò sí wàhálà kò sógun o ọdún la wá ṣe àjọyọ̀ la wá ṣe ìnáwó la wá ṣe àwa kìkìní even though àwọn èèyàn tó bá máa wá síbí calibre of people tó bá máa wá síbí kan ready láti wá bá wa jó kan wá náwó kan wá jẹun oríṣiríṣi oúnjẹ ló máa wà nílẹ̀ ẹja darapọ̀ mọ́ wa ẹni is the lion in state yẹ kó máa gbé òkú wá sínú ògbówó gbogbo wa máa lẹ́tọ̀ọ́ àti fojú rí òkú ìrí ìkẹyìn gbogbo wa máa rí ní èní tó bá ìtúdí alẹ́ náà máa ṣe wake keeping alẹ́ náà máa ṣe wake keeping tó bá parí wake keeping ọ̀la ọ̀la ni funeral àti burial eh, ọ̀la ni funeral service àti burial then tó bá wá di ọ̀túnla ọ̀túnla ni a máa ṣe ah, last party ní ìlú Ìbàdàn ní Ọ̀yọ́ state. Eh, ilé epo náà la wà ẹ wo ìgbà tó máa ń tepo fún wa ní six seventy six seventy hmm? wọ́n máa ṣe mo ní pos. Praise Adebimpe. Thank you for greeting us. Said Koiki team, well done. Ah, ah, thank you. Àlùmá wọ orí bàbá. Wọ́n ti start ẹ̀ ni. Ah, ẹ má bínú à. Ó máa ń lóde sọ bẹ́ẹ̀. Ẹ má bínú. Ẹ má bínú. gbé uh, pos Sunday gbé bẹ́ẹ̀ wá. ìjọ program ten thousand one hundred and twenty. Mr. Samuel, only good morning brother me. àwọn ti Koiki Media ẹ̀sìn wa good morning ẹ̀ káàárọ̀ afẹ́rẹ́kẹ́ rẹ̀ po tán ni ká tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wa ẹ mọ̀ bí mo ṣe ṣe láàárọ̀ àná òun náà la tún máa ṣe lè ní àdúrà kì í pọ̀ jù. odò. bàbá àbọ̀ ọpẹ́ mi bá mo wà láàyè bàbá bọ́ pẹ́ mi nígbà mo wà láàyè ó kúrò mi kó lè yìn ọ́ ó. láṣọ ògo láṣọ ìlékè ìlẹ́gùn lẹ́ṣin àwa márìdí elédùmarè. He is the reason why we are singing Jehovah. Most High God, He has a reason why we are singing Jehovah. Ah, the Most singing Jehovah. Father, we give you the glory, we give you all the honor. We thank you, we praise your holy name. May your name alone be exalted and be glorified in the mighty name of Jesus. Father, Lord, we thank you for those that have arrived safely and those that are still on their way and we that are on the move. Father, Lord, we give you all the glory because your praise It's only your praise that will be full in our mouth, and we always worship you for the rest of our life. Accept our praise and thanks in the mighty name of Jesus. Daddy, thank you for yesterday. Thank you for all the journeys of yesterday. Those that arrived, those that move around from one place to another. Thank you because there is no issue of accident, no issue of casualty, no issue of any problem whatsoever. We give you the glory. We say thank you, Lord Jesus. Accept our praise and thanks in the mighty name of Jesus àwọn apàdà báyà bí. padà ẹ jáde báyìí ẹgbẹgbẹ ọkẹ yẹn lọ. àní sẹpẹtẹ rí. ẹ jáde báyìí ẹ jáde padà báyìí So, Father, we say thank you. We give you the glory, we give you all the honor, we give you all the adoration. Accept our praise and thanks in the mighty name. Father Lord, we now put today into your heaven. Father Lord, let us not lack your presence today in the mighty name of Jesus. Let your presence go with us. Let your mercy go with us. Let your protection be upon ourselves in the mighty name of Jesus. All the driver that will drive the moto, our moto, other moto, Father Lord, drive the moto for them in the mighty name of Jesus. Father Lord, continue to protect us and cover us with your blood in the mighty name of Jesus. We sanctify all the road, all the routes with the precious blood of Jesus, Father Lord. That it was in the mighty name of Jesus. In Jesus' precious mighty name we pray. Amen, amen, amen. Alhamdulillah, alhamdulillah, alhamdulillah. Alhamdulillah Rabbil Alameen. Alhamdulillah Rabbil Alameen. Alhamdulillah Rabbil Alameen. Alhamdulillah Rabbil Alameen. Alhamdulillah Rabbil Alameen. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Àyìn lógo. Àgbéyìnga. Adúpẹ́ fún àná. Adúpẹ́ fún ìní. Àìtúdúpẹ́ fún ọ̀la. Wá gba ọpẹ́ wa. Uh, ajá sọ kájọ suratul fatia kájọ ká papọ̀ láti ibi handover ọjọ́ èní lọ́nà lọ́wọ́ isinara mọ́nìrọ̀yìn alhamdulilayi rọ̀bìlálàmí arahamanirọ̀yìn maliki yaumidin إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين ẹ jẹ́ àṣekúrò aláwọ̀ mẹ́ta mẹ́ta fún òkú kọ́lọ́n bá wa tẹ́lẹ̀ rí fún òkú ìyá sáré kọ́lọ́n má fi jẹ òkú wa bisimilahi rahman rahim olúwa aláfàd aláwùsámàd lámì alídì wàlámìyúlád wàlámìyẹkúnlá òkú fún àd bisimilahi rahman rahim olúwa aláfàd aláwùsámàd lámì alídì wàlámìyúlád wàlámìyẹkúnlá òkú fún àd bisimilahi rahman rahim olúwa aláfàd aláwùsámàd lámì alídì wàlámìyúlád wàlámìyẹkúnlá òkú fún àd ọwọ́ jẹ́ ká ṣe líláfí kọ̀ọ̀kan fún gbogbo ẹni tí òkú filẹ̀ gbogbo ọmọ tó kú fi sílẹ̀ ẹ̀gbọ́n àbúrò ará ọ̀rẹ́ tí wọ́n fi sílẹ̀ àlàáfíà ara wọn kó má di fíàfíà àlàáfíà ara wọn kó má di fíàfíà kí gbogbo àwọn tí ó sì ń bọ̀ níbi ibi ìnáwó yìí náà kálàáfíà ti ara wọn náà kó má di fíàfíà kó má rí jàbá lójú ọ̀nà kó má rògbòn ásídẹ́ǹtì kó má rí wàhálà bó ṣe kó kéré mọ́ àti tá a fi padà tá a fi wá tá a fi padà kámárì wà láò bisimilah rahman rahim lílàfi kúrọ́ọ̀ṣì lílàfi imla tasitayi ọ̀sọ́ọ̀lì fali abudurba salibidilẹ́dí àti àmọ́ mi júrì wá ọmọ náà mi ní ọ̀fì eh, ọlọ́run wà gba àdúrà wa rọ́bà náà atina fidini hasanata wafilarati hasanata wakina azabana alahumo asfuna mukoili la ilaha illallah muhammadu rasulullah sallallahu alaihi wasallam la ilaha illallah muhammadu rasulullah sallallahu alaihi wasallam la ilaha illallah muhammadu rasulullah sallallahu alaihi wasallam alhamdulillah alhamdulillah alhamdulillah rabbil alamin ah so eh àwọn bá wa ṣe ti ìṣẹ̀ṣe ẹ bá wa ṣe ti ìṣẹ̀ṣe àbọ̀gọ̀yè o ọlọ́run olódùmarè kó ṣọ́ wa débi tá à ń lọ o olódùmarè ọba àjíkẹ́ ọba àjíkẹ́ ọba adẹ́nilẹ́gbẹ́lẹ́gbẹ́ fún ní ṣàgbé olódùmarè dáàbò ẹ bò wá o ògùn lákàáyé pànàmọ́ fún wa o ọmọ ògùn ni wá kì í ṣẹran ògùn ògùn kò dọ́wọ̀ fún wa kò dọ́wọ̀ fún gbogbo ẹni tí ń bọ̀ wá sí ibi ìnáwó bàbá Sunday Adéyẹmọ ká má gbúrò kèrè ìbànújẹ́ sẹ́nìkan ká má gbàpè ìbànújẹ́ a fẹ́ ṣe òkú àwọn màmá wa ní ká má tún náwó òdì lórí ẹnì kankan àwọn Ọ̀rúnmìlà kó dáàbò rẹ bò wá o Ifá o gbọ́ Ọ̀rúnmìlà o gbọ́ o bẹ́ẹ̀ ni kó rí o wọ́n ní tákété bá kékin ní gbólúgbò wọn máa ń gbà ní ìta wí láàárọ̀ ìdandan ní bó ṣe kàṣà iṣẹ́ o ká má di wàhálà ká má di dààmú o àṣẹ. Ah, so.